الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقبل فو الله سبحانه وتعالى ọlọ́ọ̀bá tí a dọ́pẹ́ fún òun ni ọba tí ó jí wa sáyé lẹ́yìn ìgbà tí a ti sùn ọ̀dọ̀ ọlọ́ọ̀bá yìí náà ni a máa padà sí ọlọ́ọ̀bá sọ fún wa wípé إن الذين قالوا ربنا الله ثم استقاموا dájúdájú àwọn tí wọ́n máa ń sọ wípé ربنا الله pé ẹni tó dá wa òun ni Allah ẹni tó ń pèsè fún wa òun ni Allah ẹni tó ń darí àlámọ̀rí wa òun ni Allah ثم استقاموا lẹ́yìn náà wọ́n wá dúró déédéé tatanazzalu alayhimul malaika ọlọ́run ní àwọn tó bá ń sọ ilé yìí tó bá dìgbà tí wọ́n bá fẹ́ jáde láyé àwọn màláìka sọ̀kalẹ̀ wá bá wọn alla takhafu wọ́n wá máa fi wọ́n lọ́kàn balẹ̀ ẹ gbọ́dọ̀ bẹ̀rù o nípa bí tẹ́ẹ̀dé tẹ̀ ń lọ yìí ìrìn àjò tó jẹ́ wípé ààrẹ ìmábọ̀ ní lẹ́yìn ọba ti lọ kò ní padà wá mọ́ èyàn ò sì mọ tó fẹ́ lọ bá pàdé ńbẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n bá dúró déédéé tí wọ́n gbà fọ́ lọ́wọ́n ọba láàánú ọlọ́run àwọn tó mẹ̀sàkọ́ mú wọ́n wá dúró lórí ẹ̀ wọ́n yẹ wọ́n gbò lẹ́yìn tó dúró ti ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run wọn wọ́n fi ń sìn bó ṣe yẹ kí wọ́n sìn ín tatanazzalu alayhim almalaikatu ọlọ́wọ́n bá ní àwọn màláìka wọ́n á sọ̀kalẹ̀ lé wọn lórí allah takhafu wọ́n á máa sọ fún wọn pé ẹ gbọ́dọ̀ bẹ̀rù wala tahzanu ẹ sì gbọ́dọ̀ banújẹ́ tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá fẹ́ jáde láyé nǹkan méjì ló máa ń wá sí orí ẹ̀mí ẹ̀ alkhawfu alhuznu ìbẹ̀rù àti ìbànújẹ́ yakhawfu mimma atin a máa bẹ̀rù nípa ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí àti nǹkan tó máa tẹ̀lé pé tóun bá ti kú tán ibo lòun ń lọ báyìí ẹni tó fẹ́ kú a máa bẹ̀rù lórí eléyìí wal huznu fima ọmọ ẹ̀dẹ́ ìyàwó a máa banújẹ́ lórí àwọn nǹkan tó fẹ́ fi sílẹ̀ sílé ayé pàápàá jùlọ àwọn ẹbí ẹ̀ àwọn ẹbí ẹ̀ a máa ronú rá àwọn ọmọ yìí ìgbà mo wà láàrin wọn èmi mo mọ bí mo ṣe ń fi làákàyè tí mo fi ń túkọ̀ wọn tí n bá ti kú ta ló fẹ́ ṣe lé ọmọ ẹ̀dẹ́ ìyàwó a máa banújẹ́ lórí ìyàwó ẹ̀ a máa banújẹ́ lórí àwọn òbí tó bá jẹ́ pọ́lọ́ ni kò fi kú ṣe àgbà wọn àwọn màláìka wa máa sọ fún wọn pé wàlà tahzanu má bànújẹ́ gbogbo àwọn nǹkan tó fẹ́ fi sílẹ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ dúró tì í àti pé àwọn nǹkan tó fẹ́ fi sílẹ̀ kò tiẹ̀ tó kọ̀ ibi tó ń lọ gangan ibẹ̀ ní tiẹ̀ àwọn ilé tó fẹ́ fi sílẹ̀ náà àdánwò náà ní tẹ́lẹ̀ ọmọ Eh, ẹbí òbí owó dúkìá gbogbo àdánwò náà ni sọ náà fẹ́ mú ẹ kó o di àdánwò ni wàhálà kàṣìdánù ẹ má banú nígbà tó ti sọ fún nípa wípé kó má bẹ̀rù kó sì má banú ní alẹ́tì kóńtóńtó àdúró eléyìí tí ọlọ́run bá ti promise yín wọ́n máa fún nírò òdùnú àdìjọ́ náà eléyìí tí ọlọ́run bá promise yín ẹ̀ rí i pé gbogbo àwọn orin pátápátá kí ni májẹ̀mú ẹ̀ májẹ̀mú ẹ̀ náà ni wípé alìmọ́nú wàlìsíkọ́mọ̀ kéèyàn gbà fọlọ́run ká gbọ́ lọ́hùn gbọ́ ká sì dúró déédéé lórí ìgbàgbọ́ yẹn kó má jẹ́ ìgbàgbọ́ tá a ní tó yege kó má jẹ́ ìgbàgbọ́ tá a ní tá a mì lórí ẹ̀ a gbọ́dọ̀ dúró asabat alalhaq ìdúró ṣinṣin lórí òdodo téèyàn bá ti jẹun tó dúró ti ẹ̀sìn tó sì dúró déédéé lórí ọlọ́ọ̀bá máa là anabi muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kọ́ lọ́ọ́ wípé quli fil islam qawlan ìrìn ànábì sọ gbólóhùn kan fún mi nípa islam tó jẹ́ wípé la as'al ahada ba'daka abada tó jẹ́ wípé mi ní ní bùkátà sí láti tún máa lọ bí ẹlòmíì nípa rẹ̀ lẹ́yìn rí ànábì sallallahu alaihi wasallam ànábì ní kóòlù ìrìn arákùnrin sọ wípé amantu billah sọ wípé mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó mọ̀ ṣẹ́kì lẹ́yìn náà kó wá dúró déédéé ìyẹn ni pé ìgbàgbọ́ tó ti gbàgbọ́ yẹn kó wá dúró lórí ìgbàgbọ́ yẹn eléyìí ló lè jẹ́ ká ṣòrí ayé àti tọ̀run pé ọba ń bẹ́ńdé ayé tí o bá ti nígbàgbọ́ Islam irú ẹni bẹ́ẹ̀ ó ti pòfo o lẹ́yìn ọba ń bẹ́ńdé ayé tó nígbàgbọ́ Islam tí ò dúró déédéé lé lórí irú ẹni bẹ́ẹ̀ náà ti pòfo àbúdá mina ìmáàlì wà sábà àlè yìí a gbọ́dọ̀ dúró déédéé a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ ká sì dúró lé lórí títí tá a fi kú eléyìí tó ṣe pàtàkì jùlọ gẹ́gẹ́ bọ́lá ọba ṣe fi yé wa ní ọ̀pọ̀lọpọ̀ àyè nínú alukur'an ọlọ́ọ̀ba àlekè ọlá ní summa lam yartabu innamal mu'minun dájúdájú àwọn onígbàgbọ́ òdodo ọ̀hún náà ni àwọn ẹni tó jẹ́ pé ọgbọ́n náà bá gbọ́ wọ́n gbòjìṣẹ́ gbọ́ lẹ́yìn náà wọ́n wá dúró lé lórí wọ́n sì máa ṣe iyèméjì lé lórí ulaika àwọn ẹni eléyìí ni olódodo ẹni tí bá ti dúró déédéé àbẹ̀ náà kó má ṣe mú wa dúró gbogbo tó máa jẹ́ sábàbí ìdúró déédéé tá a fi páyọ̀ ọlọ́wọ́ bá ní kọ̀ọ̀kan àti ní gbangba tá a fi dúró lórí ẹ̀sìn ẹ̀ ní ìgbà tó bá rọrùn àti ní ìgbà tó bá le kọ́nà ọba kó má ṣe fi kẹ́yìn kọ̀ọ̀kan wa rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab allahumma a'izz al-islam wal muslimin وأذل الشرك والمشركين ودمر على الدين وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين